إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لري دلك ولتن القرآن الكريم látinú سورة hajj آية 37 أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور الله سبحانه وتعالى تسواجه قل لن ينال الله لحومها àwọn ẹran tí èmi ọlọ́wọ́n ọba tí mo ní kẹ́ pa ọlọ́wọ́n ọba ní kò sí tó ń fẹ́ fi ẹran yẹn ṣe wala dima'uha bákan náà ẹ̀jẹ̀ àwọn ẹran yẹn kò sí nǹkan tó wọn ọlọ́wọ́n ọba tó ń fẹ́ fi ṣe walakin yanaluhu taqwa minkum in tó wọn ọlọ́wọ́n ọba tó ń fẹ́ lọ́dọ̀ yín òun náà ni ìpáyọ̀ ọlọ́wọ́n ọba kí ni nǹkan tí a ń pè ní ìpáyọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni. Ni ntí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ká ṣe nítorí wípé àrùn kan orí látọ̀dọ̀ rẹ̀ bákan náà à ń bẹ̀rù ìyá rẹ̀ eléyìí ni ìpáyọ̀ ọlọ́wọ́n ọba ẹni tó bá páyọ̀ ọlọ́wọ́n ọba ntí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá pa láṣẹ yóò máa ṣe àwọn nǹkan tó bá dẹ́kọ̀ fún yóò máa jìnà sí ìtọ́lọ́wọ́n ọba tó pa á láṣẹ ṣó máa ń fa ní nǹkan yẹn àbí kò mọ́ ìtọ́ni kó jìnà sí ṣó mewu tó ń bẹ́ńbẹ́ àbí kò mọ́ ẹni tó jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́n ọba ò dúró ikú dìgbà tó ń bá tó ráǹfààní ìtọ́lọ́wọ́n ọba ní kó ń ṣe kó ń tó ṣe àbí ntí ọlọ́run ọba ní kò ń jìnà sí kí láburú tẹ ń bẹ́ ń bẹ́ kó ń tó jìnà sí olùpáyọ̀ ọlọ́run ọba yóò rọ ara rẹ̀ fún ọlọ́run ọba ibi tí ọlọ́run ọba ń darí rẹ̀ lọ pẹ̀lú àṣẹ rẹ̀ náà ni yóò máa gba dídà lọ kò ṣe ni tí ó máa kwẹ́sọ̀nù ọlọ́run ọba ipe kí ló dé tó fi ní í kí ló dé tó fi ṣe léyìí fún mi yóò gbà wípé ntọ́lọ́wọ́ ọba ní kó ń ṣe oríire ní fóun ó yé òun kò yé o ntọ́lọ́wọ́ ọba rẹ̀ ní kó ń jìnà sí aburú ní fóun ló fi ní kó ń jìnà sí ó clear sóhun kò clear ẹni tó bá ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn báyìí òun lẹni tí ń sin lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí ń sin lọ́wọ́ ọba tó ṣe yí pé ńgbà tó bá mọ àǹfààní tó ń bẹ́ ń bi tọ́lọ́wọ́n ọba ní kò ń ṣe ni ó tó ṣe àbí ewu tó ń bẹ́ ń bi ti ọlọ́wọ́n ọba ní kò ń jìnà sí ni ó tó jìnà sí irú èèyàn bẹ́ẹ̀ ìpáyà ọlọ́wọ́n ọba rẹ̀ nǹkan tó ní question mark ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ká pa ẹran ẹran léyà àbí ká pa ẹran nígbà tí a bá ń ṣiṣẹ́ hajj àbá ń ṣe àwọn nǹkan tí ó jọmọ́rú nǹkan báyìí bí ẹran àdáyá téèyàn akọpa tí ó sẹ́ndì lọ sí haram láì ṣe gbé ó ń ṣiṣẹ́ ájì ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní láńyẹ̀nà lálá àlùhùrùmùhà ọlọ́mọba ò ní nǹkan ká ṣe pẹ̀lú àwọn ẹran rẹ̀ láńyẹ̀nà lálá àlùhùrùmùhà wọ́lá dìmọ̀ òwà. ọlọ́wọ́ bó ní kankan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ ó yẹn lẹ̀ ṣùgbọ́n tá a bá tẹ ẹ̀jẹ̀ yẹn lẹ̀ kí ni nǹkan tọ́lọ́run fẹ́ ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tààtà lẹ̀ kí ni nǹkan tí ọlọ́wọ́ bá tó ẹran àti yẹn kí ẹran yẹn ní kò kankan fún ẹ̀jẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kò sí kankan fún ẹran yẹn fún òun walakin yanalu taqwa minkum nítorí òun kàn fẹ́ ló ń bẹ́ náà ni pé ẹ̀páyà òun ni ẹ ṣe nǹkan ẹ̀dẹ̀ ṣe òun ni ẹ jìnà sí nǹkan ẹ̀dẹ̀ jìnà sí ntí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fẹ́ lónìí eléyìí ló ń pè ní al-ubudiyya ìjúwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ ọba ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀ di ẹni tó ṣe wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó máa pàṣẹ fún yóò dẹ̀ máa tẹ̀lé àṣẹ yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run ọba fún un ní free will láti má tẹ̀lé àṣẹ yẹn lápèjúwe àwọn kankan bẹ tó ṣe wípé a lè mọ̀rọ̀ gbọ́n dá sí ẹni tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ò bá ní èèyàn pupa ni ó jẹ́ kò sí tó lè ṣe tí ó sọ di pupa kò bá bóra jù bẹ́ẹ̀ lọ ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ò bá dá ní olówó kò sí tó lè ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti yanjú àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ó ń bẹ nínú mọ ọlọ́wọ́n ọba ẹni tí ó mú àṣẹ rẹ̀ ṣe àtẹni tí ò ní mú ṣe ṣùgbọ́n tó fún wa ní free will láti ṣe láti má ṣe yóò pa wá láṣẹ ẹ̀ṣẹ̀ lé láti lè fi dán wa wò yóò ní ẹ jìnnà sí eléyìí láti lè fi dán wa wò ṣùgbọ́n ẹlòmíì ìtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní kó má ṣe inú ẹ̀ ni yóò ti máa lúwẹ̀ẹ́ torí pé ṣọ̀tọ́ọ̀nù yóò máa gbé sí lọ́pọlọ wípé dáadáa ní nǹkan yẹn fún ìtọ́lọ́wọ́n bá dẹ̀ ní kó ṣe ṣètọ́nù máa gbé sí lọ́pọlọ wípé àwọn nǹkan yẹn yóò gbásìkò rẹ̀ àwọn nǹkan yẹn nǹkan tí ò ní mú dáadáa wá fún ni yóò fi máa sá fún so ló jẹ́ pé ìpáyọ̀ ọlọ́run ọba òun ni ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fẹ́ lọ́dọ̀ wa òun náà ní ká ṣe tó ní ká ṣe ká jìnà sí tó ní ká jìnà sí ikhlasin pẹ̀lú sincerity torí ẹlòmí yóò jìnà sí tọ́lọ́wọ́ bá ní ká jìnà sí ṣùgbọ́n ó ń ṣe torí àwọn èèyàn kan ni torí àwọn èèyàn kan ló fi jìnà sí káwọn bá àrí tiẹ̀ sọ ẹlòmí ìtọ́lọ́wọ́ bá ní ká ṣe yóò ṣe ó ń ṣe nítorí káwọn èèyàn má bá àrí tiẹ̀ sọ ni irú èèyàn báyìí kò ní ládàá kan tí ó gba wájú ọlọ́wọ́ bá torí pé ó ṣe nǹkan yẹn nítorí kárí ni ṣùgbọ́n yẹn ṣe nǹkan nítorí pọ́lọ́wọ́n bá ní ká ṣe bẹ́ẹ̀ ló jìnà sí nítorí pọ́lọ́wọ́n bá ní ká jìnà sí lẹ́ni tí ó ń ṣe nítorí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí ni tí a ń pè ní àtẹ́kọ̀ọ́ lẹ́nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní iná láàyàn dúró ilá suwarikum ọlọ́wọ́n ọba ò ní kankan ṣe pẹ̀lú bóòlù yẹn kan ṣe sanra sí bóòlù yẹn kan ṣe tínrín sí bóòlù yẹn kan ṣe ga sí bóòlù yẹn kan ṣe kúrú sí èèyàn kan pupa ní àbí èèyàn kan dúdú ọlọ́wọ́n ọba ní kankan ṣe pẹ̀lú súra yín walakin allah yanzuru ila kulubikum wa amalikum ìtọ́lọ́wọ́n ọba tó fẹ́ wò òun náà ni ọkàn yín àti iṣẹ́ ń ṣe ọkàn yín kí ló ń bẹnu ọkàn yín bákan náà iṣẹ́ wò lẹ́ ń ṣe ní àwọn nǹkan tí ọlọ́run ọba pàṣẹ àbí àwọn nǹkan tí ọlọ́run ọba kọ fún wa nítọ́lọ́run fẹ́ wò nìyẹn ṣùgbọ́n bóòlù èèyàn kan ṣe ga sí bóòlù èèyàn kan ṣe kúrú sí bóòlù èèyàn kan ṣe sanra sí èèyàn kan ṣe tínrín sí èèyàn kan ṣe pupa àbó dúdú ọlọ́run ọba ò ní kankan ṣe pẹ̀lú eléyìí bẹ́ẹ̀ náà ni ẹran tá a pa kalẹ̀ mo pẹran tó tóbi ò ń ṣẹran tó tóbi téèyàn pa òun lọ́lọ́run fẹ́ wò ṣùgbọ́n kí ni nǹkan téèyàn fi pa àníyàn ò lèèyàn fi pa èyí ni tí ó jẹ́ kí ẹran téèyàn pa kó jẹ́ nǹkan tí ó jẹ́ ìwúlò wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́run ọba ò ní jẹ bẹ́ẹ̀ ni kò ní mú ẹ̀jẹ̀ láyé náà lálá àlùhùmùhà wọ́lá àdìmọ̀ òwà ẹ̀jẹ̀ yẹn àtẹ́ràn yẹn ọlọ́run ò ní kankan fi ṣe walakin yanalu taqwa minkum ìpáyọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba ló nífẹ̀ẹ́ sí òun lọ́lọ́run ọba fẹ́ lọ́dọ̀ yín òun lọ́lọ́run ọba fẹ́ kẹ́ ẹ ṣe ló jẹ́ pé tàbá gbogbo iṣẹ́ ìjọsìn pátápátá ọ̀rọ̀ àtẹ́kọ̀wà ìpáyọ̀ ọlọ́run ọba ni tàbá wo àwẹ̀ tàǹgbà ọlọ́run ọba ní kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum ọlọ́run ni a ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín bá ṣe ṣe lọ́rọ̀ yẹn fún àtàṣíwájú yín làálẹ̀kùn tẹ́tàkùn ọlọ́run nítorí kẹlẹ́bà páyọ̀ ọlọ́run ọba náà ni bákan náà tábà wo irun táǹkì ọlọ́run ọba ní iná sọlá tẹ́tẹ́nha anilfàṣà ìwọlmúnkar irun kíkí ntí máa kọ ìwà àbàjẹ́ ni àti ntara òfẹ́ ntọ́lọ́run ọba òfẹ́ tẹ́nha anilfàṣà ìwọlmúnkar wala dhikrullahi akbar ṣùgbọ́n kí ẹ ṣe ìrántí ọlọ́run ọba pẹ̀lú ẹ eléyìí ni nǹkan tó fi tóbi jùlọ bákan náà bàbá wo hajj ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pàṣẹ rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ ń pẹ́ fún wa ó ní man hajja wàlám yarfus wàlám yafsu rọjá min dunubihi kayomi waladat umbu ẹni tó bá ṣiṣẹ́ hajj tí ò lọ ṣèrànú ń bẹ́ẹ̀ ìwà kò kí kò lọ wù ń bẹ́ àwọn nǹkan tí ọlọ́run ọba tó ní kó jìnà sí ó jìnà sí àwọn nǹkan yẹn kódà àwọn nǹkan tí ó yẹ kó jìnà sí ní àsìkò tó bá ń ṣe ájì tó ṣe pé àwọn nǹkan ò kì í ṣọ̀ràn yẹn kò ń ṣe èèwọ̀ fún tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó wà ní state of haram làwọn nǹkan yẹn fi dé èèwọ̀ fún ó jìnà sáwọn yẹn lam yarfuth wa lam yafsuk raja min dhunubi ka waladat ummu bí ìgbà tó ṣe wípé ìyá rẹ̀ ṣẹ̀ bí sáyé ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba fi ń tra ìwà kó lè fi wo bákan náà kó lè hàn sáwà gan fúnra wa bó o ni a ṣe páyọ̀ ọlọ́run ọba sí bó o la ṣe pán àṣẹ ọlọ́run ọba lé sí bó o la ṣe sá fún ìyá ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wùláìkà lẹ́dínà yẹ̀dùrún yẹ́pùtàwọn ìlà rọ́bìmùlùwàsílà ayùm akọrọ̀bù yẹrùjúnà rahmatu yakhafuna azaba inna azaba rabbika kana mahdhura ọlọ́run ní àwọn tó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba bóyá lùjẹ̀nu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó ń ké pè yẹn gan àwọn tó ń jẹ́ ni eré nù wọn nìyí gan fúnra wọn nìyí ìyẹ́pùtàhùnà ìlà rọ́bì lọ́wọ́sílà wọ́n wọ́nà tí wọ́n súnmọ́ ọlọ́wọ́ bá wọn ni ayyom akram kálukú wọn wọ́n gbìyànjú àti súnmọ́ ọlọ́wọ́ bá jura wọn lọ́wọ́ yarjuna rahmata wọ́n ń wá ìkẹ́ ọlọ́run ọba wàyáká fún àdába bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ̀rù ìyá ọlọ́run ọba torí pé kí ni iná àdába rọ́bì kankan ní mahadúrọ̀ ìyá ọlọ́run ọba ń téèyàn gbọ́dọ̀ sá fún ni ó fi jẹ́ pé olùpáyọ̀ ọlọ́run ọba lẹni tí ò fẹ́ wọná ọlọ́run ọba olùpáyọ̀ ọlọ́run ọba lẹni tó ń rokàn sí àlìjánná àti orí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ó dẹ̀ ń jìnà sí ti ọlọ́run ọba ló ń wò fẹ́ sọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàlákin yana ló tẹ́kọ̀ọ́ mi kò mú kazalika sàkárà alẹ́kùn ọlọ́run lóhun ló ń tẹ àwọn nǹkan wọ̀nyí lórí ba fún yín kò ń ṣe mímọ ṣe yín bẹ́ẹ̀ ni kò ń ṣàgbára yín àárí ọmọ tí ó ju bí ọmọ ọdún bíi mẹ́jọ mẹ́wàá lọ yóò máa da màlúù àwọn màlúù dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn ọlọ́run ló tẹ̀ ẹ́ tẹ̀wọ́n lórí ba fún un bákan náà àámúmọ́lù àádámọ́lẹ̀ àálàáfẹ́dù ọlọ́wọ́n ọba ló tẹ̀ wọ́n lórí bá fún wa bákan náà àwọn arankumi ni nígbà tí a bá ní akẹ́ẹsẹ̀ kan ẹsẹ̀ òrìṣì kan tá a ka sókè ẹsẹ̀ mẹ́ta wà ńlẹ̀ wọn gùn lọ́rùn ọlọ́wọ́n ọba ló tẹ̀ wọ́n lórí bá fún wa gbogbo àwọn dábàá wọ̀nyí wọ́n tóbi jù wá lọ tó ṣe pé tán bá rọ́ọ̀lù wá kò sí kankan tá a lè ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá tẹ àwọn kinní wọ̀nyí lórí bá fún wa bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́ bá fẹ́ fi àjẹyàn yẹmúyẹmú tó ṣe yí pé ọ lè yọ more than millions ẹ̀ lára rankumi kan yóò dẹ̀ mọ deal pẹ̀lú ẹni tó jó lórí ìlú tó ń bó pé kí ni ó kéré so túmọ̀ sí pé tí ọlọ́wọ́ bá fẹ́ dẹ àwọn nǹkan wọ̀nyí sí wa ó lè dẹ wọn sí wa ṣùgbọ́n ọlọ́wọ́ bá tẹ̀ wọn lórí bá fún wa àámu àgbò àámu ewúrẹ́ àámu mọ̀ọ́lù rankun gbogbo àwọn nǹkan wọ̀nyí àámu wọn àámu pa wọn àámu jẹ wọn ọlọ́wọ́n ọba tẹ wọn lórí ba fún wa ni ó yẹ ká dúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí gbogbo oore tó ṣe fún wa yìí ká má wẹ ká má mu orogún pẹ̀lú ẹ ká má ṣe pẹ̀lú ẹ ṣùgbọ́n yìí tá yìí dúpẹ́ ọlọ́wọ́n ọba ni wà kọ̀ọ̀lì lùmí ìbàdí ẹ̀ṣẹ̀kù díẹ̀ nú àwọn ẹrú mi ní dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ìtẹ́lómi èdúpẹ́ fún ọlọ́wọ́ ọba omi ni ó mọ bọ ìtẹ́lómi èdúpẹ́ fún ọlọ́wọ́ ọba yóò mọ bọ òkúta yóò mọ bọgi yóò mọ bọpẹ yóò mọ bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ yóò mọ bọ ṣéwù kan yóò mọ bọ àlùjẹ̀nu kan ṣùgbọ́n gbogbo àwọn kan tó ń ké pè yìí tó ló ń gúnran fún ọlọ́ni wò láìka lẹ́dínà yẹ̀dùrún yẹ́pùtàhùn ìlà rọ́bìmùlùwọ̀síla ayọ̀m akram àwọn nǹkan tó ṣe wípé wọ́n ń ké pè yìí gan àwọn gan fẹ́ súnmọ́ ọlọ́run ọba àwọn tó jẹ́ ní eré nu wọn ló jẹ́ kò sí nǹkan kan tó ṣe é ní ẹ̀tọ́ fún wa láti pe ẹni ọlọ́run ọba kan gbàtà bá ń bẹ ní òṣòro èèyàn kan ẹni ọlọ́run ni orúkọ ẹ̀ máa máa ké pé nígbà tí n bá ń bẹ ní òṣòro ẹ̀bọ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba ni irú àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ wọn ó mọ bọ́pá bọ́sẹ̀ kúrò ọ̀dọ̀ wa tó bá di jọ́ ń gbé ní alikiyama pé ìrẹ́ ọlọ́run ọba mi mẹ́ni yìí rí èmi kọ́ mo ní kó máa ké pè mí anabi isa alayhisalatu salam ọlọ́run ọba sọ̀rọ̀ títí ẹ̀ ní nǹkan tó clear nínú alukur'an kẹrì ipe gbogbo ẹni tó ń ké pè yóò dissociate rẹ̀ kúrò lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà lẹni tó bá lóun ké pè anabi wa muhammad sallallahu alayhi wa sallam abẹni tó ló ń ké pé àwọn mọ̀láìkà ó kílẹ̀nu alukur'an pa àwọn mọ̀láìkà wọn làwọn mẹ́ni yẹn rí bó wà lẹni tó ń ké pé ẹni tí yóò tó àwọn ànábì tá a dárúkọ yìí tí yóò tó àwọn mọ̀láìkà yìí ń kílẹ̀ pé ẹni yẹn ṣòfò ayé tó wá kọ́lọ́ ọmọdé ká ṣòfò ayé wa torí náà ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba gbọ́dọ̀ fún ọlọ́wọ́n ọba kájẹ́ni tí ó mórè tí ọlọ́wọ́n ọba ṣe fún wa ọlọ́wọ́n ọba ó ní dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kadhalika sakhara lakum ọlọ́run ní òun tẹ àwọn nǹkan wọ̀nyí lórí bá fún yín litukabbiru llaha ala ma hadakum torí kẹ́lẹ́ bá a máa gbé ọlọ́run ọba tóbi lórí kó fi yín mọ́nà ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí oore ńláńlá tún ni ló fi jẹ́ pé kò sí oore tó fẹ́ ju oore islam lọ ipe ọlọ́wọ́n bá ṣíyàn ní mùsùlùmí kó tún wá fíyàn sí orí sunna anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam èèyàn lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kó máa bẹ nínú àwọn mùsùlùmí tí ó kọ́kọ́ wọ náná ká tó jáde kúrò nínú náà ṣùgbọ́n tó lọ́n bá ṣíyàn ní mùsùlùmí tó ṣe lẹ́yìn tó pé ẹ̀sìn rẹ̀ ó ń ṣe lórí bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe mú wá tí ó yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àdìọ́kàn tánàbí mú wa sallallahu alaihi wasallam ló ń tẹ̀lé kò yẹgẹrẹ kúrò ń kó tó di nǹkan kan sọ́kàn wípé báyìí là á ṣe ṣe ní islam yóò kọ́kọ́ béèrè bóòlù anabi muhammad sallallahu alaihi wasallam bóòlù ṣe ṣàlàyé léyìí ló fi jẹ́ pé kan náà àwọn àfa ó ni àbóníkì máa lórí torí pé kò sí tó ṣe wípé ewu ni fún bí ò sí lórí súnà nẹ́bí muhammad sallallahu alaihi wasallam ewu ní fún torí pé kí hàn ní mùsùlùmí lòun ṣùgbọ́n ọpọlọ ara ẹ̀ ló fi ń ṣe ẹ̀sìn ọ̀rọ̀ lórí yẹn ni wípé ǹjẹ́ ọlọ́wọ́ ọba ní òun gbé ìsìláàmù kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn kí n kálukú mọ́ fọpọlọ ara ẹ̀ ṣe bó ṣe wù rárá ọlọ́wọ́ ọba lóun rán anábíwá muhammad sallallahu alaihi sí wa pẹ̀lú ẹ̀sìn ìsìláàmù yìí kó lè ṣàlàyé fún wa wà á ń zàlìnà ilé kàdíkọ̀rọ̀ ọlọ́run ní ìrántí asọ̀kalẹ̀ fún rẹ̀ muhammad lítúbà yínà lè náà sì máa ń zila ilé yìí iṣẹ́ rẹ̀ ni pé kó máa ṣàlàyé fún àwọn èèyàn tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wọn wàlá aláwọ̀ tẹ fakaru kán lè ronú sí nǹkan tó ń sọ fún wọn ṣùgbọ́n ẹrẹ́ lómi lónìí yóò ní òun ò nídìí súnná báwọn ṣe báwọn bàbá àwọn tí wọ́n ṣe làwọn ó ṣe máa ṣe bóòlù ó ṣe máa ṣe islam báwọn bàbá rẹ̀ ṣe ń ṣe tèmi náà bá ń ṣe bá bàbá tèmi náà ṣe ń ṣe kálukú ń ṣe má bàbá tiẹ̀ ṣe ń ṣe bó ní islam yẹn ṣe fẹ́ jọra wọn n tí ò jẹ́ kí islam jọra wọn òun náà ni pé àwọn èèyàn ti ti ìfẹ́nu bọ̀ kánípẹ́nu wá kò lórí pé kí ni tánàbí sọ lásán kí ló sọ islam ò bá jọra wọn àwọn kan wọn láwọn ń ṣe islam ní lórí pé kí ni káwọn ṣáà máa ṣẹ̀mí àwọn èèyàn lófò ká máa àwọn èèyàn anabi kọ́ sọ yìí fún interpretation tiẹ̀ nìyẹn àwọn kan láwọn ń ṣe islam káwọn máa jó ni islam ti tiẹ̀ tànàbí kọ́ yìí tí ọpọlọ tiẹ̀ sọ fún ni àwọn mi láwọn ń ṣe islam ó láwọn yẹn náà fi láwọn ó ní òun ṣànábì ló sọ yìí ń tọpọlọ ẹ sọ fún nìyẹn so ẹlòmíà máa wọ pé kí ló dé tẹ́nà àwọn mùsùlùmí ó kò lágbàáyé ẹnu wọn ṣe kò torí pé kí ni deviation ó ti ń níbi nǹkan tí anábìwá muhammad sallallahu alaihi wa sallam tó mú wá fún wa kani ní pé gbogbo wa ń tẹ̀lé ìtànàbí mú wa ni ọ̀rọ̀ wọ ò ní rí bó ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́mọ lẹ́yìn àwọn ànábì ọlọ́wọ́n ọba ànábì isa ni ànábì musa ni tí wọ́n bá tẹ̀lé táwọn ànábì wọn mú wá tí wọ́n fi ọpọlọ wọn tí wọ́n fi tì í bọ ẹ̀sìn wọn ìtàwọn àtàwọn ò mọ̀ ṣe nǹkan náà ni ṣùgbọ́n ànábì wọn mú lẹ́yìn wá ó dẹ̀ sọ fún wọn pé continuation ń bẹ fún nǹkan tí mo mú wá yìí ẹ tẹ̀lé continuation yẹn ìgbà tí continuation dé wọ́n gbá àdànù ni wọ́n láwọn ò ní tẹ̀lé báwọn ó ṣe mọ́ fọpọlọ wọn ṣeré nù báwọn ó ṣe mọ́ fi ọpọlọ àwọn ṣe sí táwọn nu so ó fà tó jẹ́ pé kí ni ẹ̀sìn pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ ni ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé kí ni inna dina ìdàlá islam ẹ̀sìn tóun ọlọ́run ọba yọ́nú sí tóun recognize islam ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta ẹ̀sìn ẹyọ kan ṣoṣo náà ni òun náà dẹ̀ ni ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba lápapọ̀ continuation ni continuity wà ń bi tán mú wá ṣùgbọ́n ìfẹ́ inú àti ìmọ̀ lo ọpọlọ fi ṣẹ̀sìn kò jẹ́ káwọn nǹkan ẹ̀ tẹ̀lera wọn ni sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ẹgbọ́lọ́wọ́n ọba tóbi alámahadakum lórí ìpòfin mọ́nà ó ṣe ń lọ́mọ lẹ́yìn anábì muhammad sallallahu alaihi wa sallam ó ṣe yín ní olùtẹ̀lé òdodo kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò fi ẹsẹ̀ wa rí lẹ̀ sójú ọ̀nà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kó ṣe wálé tó ṣe pé kò ní ṣe nǹkan kan nú ẹ̀sìn àfi pẹ̀lú ẹ̀rí eléyìí ni ìlànà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni ìlànà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé ká tẹ̀lé ntánàbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó bá sọ fún wa onílànà oníwọ̀ ẹ̀ǹtòtì ọ̀hún tàhátàdù tẹ́ ẹ bá ti ń tẹ̀lé tàhátàdù ẹ máa mẹ́nà so eléyìí ṣàtò ni májẹ̀mú ni wọ̀ ẹ̀ǹtòtì ọ̀hún tàhátàdù tẹ́ ẹ bá tẹ̀lé ẹ mẹ́nà ó túmọ̀ sí pé tá a bá ti tẹ̀lé àní mẹ́nà kí ẹ̀ kọ́ pé ẹ̀ wáyé tánà bí máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ akúkú rẹ̀ ń tó pé ẹ̀ mùsùlùmí tó ń sọ̀sọ́kú sọ bẹ́ẹ̀ ìyẹn kan kọ́ lùmí bí ọ̀sẹ̀ tó kọjá yìí olóyìn kan ní ó ń sọ nínú àwọn obìnrin ni ipe wáì tí ànábì sọ̀rọ̀ lọ asálàm tó wọn fi sọ pé ọkùnrin lè fẹ́ ju ìyàwó kan lọ tí ó dẹ̀ ali kó fẹ́ ìyàwó lé fatima rọ̀dàlá àná òun rò pé òun sọ̀rọ̀ ni kò mọ̀ pé kí ni orí bú nìyẹn mo ní àkọ́kọ́ kí n tiẹ̀ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó torí ẹlòmíà kan wò pé islam ẹ̀sìn tó náà kan lè jáde kó ń sọsọ kú sọ ń pẹ́ ẹni ta ló sọ fún ẹ pé àlè rọ̀jà láàrin ò fẹ́yàwó kò fẹ́yàwó míì lórí fatima rọ̀jà láàrin kéèsì ọ̀tọ̀ ní kéèsì tí wọ́n ń sọ òun ni ọmọ abuja àti ọmọ anábìsọ̀lá àsálàm anábìsọ̀lá àsálàm ní àwọn méjì ò ní máa bẹ lábẹ́ ọkọ̀ oníṣùgbọ́n méjì ni wọn ní máa bẹ lábẹ́ ọkọ̀ kan náà ìtò sọ nìyẹn ṣùgbọ́n àmẹ́ni tó sọ̀sọ̀ kú sọ fún so kẹ́ni tó pèrè mùsùlùmí yanu gbàgà pé ẹni tánà bí ò lè fẹ́ fọ́ ọmọ tiẹ̀ a ṣe wá sọ pé kí wàláhì gbólóhùn ẹyọ kan ẹ lásán ó lè ba gbogbo ìjọsìn tí èèyàn ti ń ṣe ó lè ba gbogbo ẹ̀jẹ̀ nì tí ó sọ ẹnìyẹn di ọmọ náà tí ó ra sínú náà pátápátá gbogbo òun tó kí áàjì tó lọ nìyí gbogbo ṣe ìjọsìn tó ṣe torí àwọn afáàmọ́ sọ fún wa ó ní nǹkan àwọn kẹta ń pè ní nullifiers of faith gbólóhùn ẹyọ kan lásán téèyàn sọ yóò sọ yàdó lórí ibú wájú ọlọ́run bí àwọn tó ń sọ ń jọ kan wọn ni mara aina misla kura ina awulahi argaba butunan wala akzaba alsunan wala ashbana indalikọ wọn lọ pẹ̀lú anabi muhammad sallallahu alaihi wa lọ sójú ogun kan ojú ogun tabuk àwọn kan wá rẹ́rìn láàrin ara wọn wọ́n ní ẹwà àwọn èèyàn wáyé àwọn eléyìí wọ́n lè pàdé àwọn ọmọ bànúlá sọ́ra àwọn èèyàn funfun tá a fẹ́ lọ bá tán bá pàdé àwọn eléyìí àwọn adìfìtì àwọn eléyìí wọ́n ń sọ láàrin ara wọn àwọn eléyìí wọ́n ti jọun yóò àwọn eléyìí wọ́n ń sòdodo ọ̀rọ̀ tán sọ láàrin ara wọn tán rẹ́rìn láàrin ara wọn bẹ́ẹ̀ lómi ni ó ṣe mọ́ sọ tí ó wo pé kí ni òun ṣàwàdà ni ó lè jẹ́ the same person lápé ní bàbá àdínní ó lè jẹ́ the same person lápé ní yasúnà gbólóhùn yìí lásán ọlọ́wọ́n ọba sọ áyà kalẹ̀ lórí rẹ̀ ọlọ́wọ́n ọba ní wàhálà ẹ̀yìn sa altahum àwọn tó ń sọ ọ̀rọ̀ yẹn tó o bá béèrè lọ́wọ́ pé kí ló mú yín máa sọ tẹ́ ń sọ lẹ́yàkó olúna ìnàmọ́ kún nànà húdú wà nàlá wọ́n ní àwa kan ṣeré ni à ń ṣàwàdà ni à sí dà taking down sọ yẹn seriously ìnàmọ́ kún nànà húdú wà nàlá ọlọ́ni kún abiláhi wọ́n àyà àti yìí wọ́n rọ́súlì kùntùn tẹ́sítà àzíhùn ẹ̀fẹ́ ṣàwàdà ẹ̀wárí tẹ́bí ṣàwàdà ayé ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba lẹ́fẹ́ máa fi ṣàwàdà látàtẹ̀dìrò ẹ ní excuse kọ́t kàfàrtù báàdà ìmáníkò ẹ ti di kẹfìrí lẹ́yìn gbàtẹ ìpẹ̀rẹ̀ ayé mùsùlùmí gbólóhùn tí wọ́n sọ ni wọ́n ń ṣe kẹfìrí tẹ́lẹ̀ bọ̀ látara gbólóhùn tó sọ yìí wọ́n di kẹfìrí kọ́t kàfàrtù báàdà ìmáníkò ẹ ti di kẹfìrí lẹ́yìn gbólóhùn tẹ́ sọ yìí ló fi jẹ́ pé yẹn gbọ́dọ̀ máa wo ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu yẹn táwọn alọ́lọ́wọ́ bá sọ ànábì sọ má sọ di item of ridicule àbí nǹkan tá a máa fi máa compare kínní ọ̀rọ̀ mùsùlùmí ìnàmà kánà kọ́lẹ̀ mímínà ìdàdúró ìlàlá wa rasúlì lè àkúmà bẹ̀yìnàhùn àníyàkúlù sẹ́mínà wà tọ́ànà ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbọ́ òdodo tán bá ti gbọ́rọ̀ ọlọ́wọ́n bá àtọ̀rọ̀ òjíṣẹ́ ó ti tán ó ti tán kò sí àpíìlì kan tí yẹn lè ṣe kọjá abẹ yẹn ibìkan ni ó dájọ́ fún wa àánà àpíìlì kéèsì yẹn ọlọ́wọ́n bá tànábì dájọ́ ni kò sápíìlì mọ́ fáínà náà nìyẹn ẹni tó bá ń takò tó lóun ò gbà ní fakọtìkáfà ó ti di kẹfẹ́rí ó ti dọmọ náà tí ó mọ bẹ́ẹ̀ lọ gbére kọ́ bá kó ṣàánú wa so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni lùtù kẹbìrúlá kẹmọ gbọ́lọ́wọ́ bá tóbi alamaha dákùn lórí ipò fìyín mẹ́nà anabi muhammad sallallahu alaihi wa sallam ama sọ fún àwọn sahaba rẹ tí ó bá bẹ̀rẹ̀ ìjòkó a ní wa inna khayral kalam kalamullah ọ̀rọ̀ tó fi dáa ju gbogbo ọ̀rọ̀ òun náà lọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa khayral hadi ìmọ̀nà tó fi dáa jùlọ hadi muhammadin òun náà ni ìmọ̀nà muhammad sallallahu alaihi wa sallam kò sí shortcut lọ́dọ̀ ọlọ́run ọba tó ju ìtànàbí sọlọ́lá ọ̀sálàmù ẹ mo tún wọ́nà kan a ṣé omi ló tún ní kí n máa ṣe báyìí ṣé wo ẹni kó máa ṣe nǹkan tó yàtọ̀ sí ntálẹ̀ muhammad sallallahu alaihi wasallam tó sọ kò ń ṣe short cut ní tó lè lead yàn sí ọ̀nà náà ni ló fi jẹ́ pé wọ́ọ̀nù wa oníwà yaakub wa muhdathati umur ẹ ṣọ́ra fún àwọn àdáadáalẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn fàyínà kúlẹ̀ muhdathati bidà gbogbo àdáadáalẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn bídíà náà máa ń pè wọ̀ kúlẹ̀ bídà ti ń dọ́là gbogbo bídíà dẹ̀ ni àánú ni kò sí ìtànyìn inú rẹ̀ ní tó bá ti yàtọ̀ sí tánẹ́bí sọ lọ́sàn tó sọ fún wa lẹ́sìn à ń ṣe bídíà àánú ni kò ń ṣe hùdá àdádálẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn dọ̀lá lára nábì pé ṣùgbọ́n súnà nábì wa muhammad sallallahu alaihi wa sallam hùdá ló pé òun ni mọ́ni ló jẹ́ pé tó bá ń ṣe wáàsí tí ó fi máa bẹ̀rẹ̀ ìjókòó rẹ̀ lélẹ́yìí láti lè máa fi rán àwọn sàábé létí. Le, lára nǹkan tó sọ fún wọn náà ní fa ináwó man yẹ ìṣmínkù ẹni tọ́lọ̀ ọba ní kẹ́mi ẹ̀gún nu yín fàṣàyára tílà fankẹ́fìra yóò rí pẹ́nu àwọn mùsùlùmí ò ní kó mọ́ o fàálẹ́kùnmí sunnati ìlànà tí mò ń tọ̀ lọ yìí ni ẹ máa tọ̀ lọ wà sunnati kúláfà ìrọ̀ṣìdín almahadina min báàdì àwọn tó jẹ́ khalifa fún mi tí ọlọ́wọ́n ọba ti fi so ọ̀rọ̀ anábì sọ lọ́wọ́ sáà ti clear dáadáa ṣùgbọ́n wa mùsùlùmí lónìí apín yẹlẹyẹlẹ látara àfẹnú látara èrèjé èṣù látara ìmọ̀ wa ayé káàkiri ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lè tó kabiru lọ ẹgbọ́n lọ́wọ́ bá tóbi alamahadakum lórí pé òfin yìí mọ́nà òun ló jẹ́ pé àwọn ẹran wọ̀nyí tá a bá pa wọn náà a sọ bisimilahi allahu akbar a gbọ́ lọ́wọ́ bá tóbi a darúkọ lọ́wọ́ bá wọ́n bá ṣírí mọ́sínín ọlọ́ni rí ànábì fún wọn ní ròdùnú àwọn owó alimuhsinin àwọn tó ṣe pé wọ́n ń sin lọ́hun bí ìgbà tí wọ́n ń rí ọlọ́run ọba àwọn tó ń sin lọ́hun bí ìgbà tí wọ́n ń sin ọlọ́run tó ń rí ọlọ́run ọba eléyìí ló fà tó jẹ́ pé ńgbà tí jibril alayhi salatu salam tó bèrè lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní àkbírí ní àdìlẹ̀ ihsan sọ fún mi tán pé ní ihsan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ihsan òun náà ni àǹtá àbùdọ̀lọ́ọ̀ ka annaka tara kó sin lọ́n bígbà tó ń lọ́rọ̀ ọmọṣẹ́ tó ń ṣiṣẹ́ bígbà tí ọ̀gá rẹ̀ bẹ níkàlẹ̀ a lè fi wí ọmọṣẹ́ tó ṣe pé ó ń ṣiṣẹ́ bígbà tí ó sí ọ̀gá rẹ̀ níkàlẹ̀ ẹni tó ń sin bígbà tí ọlọ́run wò ó bígbà tó rí ọlọ́run yóò ṣiṣẹ́ yẹn yóò perfect yẹn an ta'budu allah ka annaka tara fa in lam takun tara ọlọ́run anabi sallallahu alaihi wasallam tí wo bá wá rí ọlọ́run torí pé ò lè rọlọ́run fa inna ò yàrá ọlọ́run ọba ń rí ẹ o ṣiṣẹ́ bí ẹni tó ṣe pé ọ̀gá rẹ̀ ń rí sinlọ́run bí ìgbà tó ṣe pé ọlọ́run ọba ń wò ni wọ́n ń pè alihisan gbogbo ń a bá ń ṣe try láti máa perfect ẹ̀ irun ló fẹ́ kí perfect ẹ̀ àwẹ̀ ló fẹ́ gbà ni perfect yẹ ájì ló fẹ́ ṣe ni perfect yẹ eléyìí wọ́n ń pè ní alihisan gbogbo ohun tó fẹ́ ṣe níṣẹ́ ìjọsìn perfect yẹ mọ́jẹ kárí ni yòdò yìí di ayé mọ́jẹ kó wọnú iṣẹ́ ìjọsìn tó bá ń ṣe àwọn tó bá ń sin lọ́wọ́ ọba lọ́nà yìí ọlọ́wọ́ bá ní fọ̀bàṣírí mọ̀sìnín àwọn mọ̀sìnún fún wọn ní ròdùnú iná lọ yóò àfi wàhání lẹ́dínà àmánu dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ ọlọ́wọ́ ọba lóhun ó máa dìfẹ́ǹdì wọn ọlọ́run ọba ó máa dìfẹ́ǹdì àwọn tó ṣe pé kí ni tọgbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n iná jundana lahumul ghalibun àwọn ọmọ ogun wa ni ó borí ìjọta bá ti rá àwọn ọmọ ogun ẹ̀sìn tán borí mistake ń ti bẹ̀ káwọn èèyàn ṣẹ́kì ara wọn tá a bá ti rí pé ọ̀rọ̀ àwa mùsùlùmí ó ń jó lọ sẹ́yìn ọ̀rọ̀ àwa mùsùlùmí ò lọ síwájú láyé ká pé kí ni àti ṣe páàtì titi wa ni táwa bá ṣe páàtì titi wa ọlọ́run ọgbó fùfíìlì tiẹ̀ ọlọ́run bá ní wàhádà aláhùn lẹ́dínà amánú mi kú mu amílù sọ́ọ̀lì hàtì ilẹ̀ esteklifanaum fil ardi kama esteklifa lẹ́dínà mi kọ́blihim ọlọ́run ní àwọn tán ṣiṣẹ́ dáadáa tán gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ní promise wọn òun nípa àwọn ni ó jẹ gàba lórí ilẹ̀ àwọn ni ó mọ control orí ayé àwọn ni ó mọ control orí ilẹ̀ ọlọ́run bá ní promise wọn ní kama esteklifa lẹ́dínà mi kọ́blihim gẹ́gẹ́ bó ṣe sí fún àwọn tán ṣíwájú wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum ẹ̀sìn wọn tóun yọ́nú sí yẹn wọn ó máa ṣe pẹ̀lú rọrùn wala yubaddilanna min ba'di khawfihim amnan ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ fún wọn kò ní sí tó ń jẹ́ bẹ̀rù àwọn èèyàn ó máa bọ̀wọ́ wọn àwọn èèyàn ó máa wọ́n máa pọ́n wọlé ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ ọlọ́wọ́n bá ní ya'budunani wọn ó máa sìn mí la yushrikuna bi shay'an wọn ní pẹ́bọ̀pọ̀ mímí ọlọ́wọ́n bá ṣùgbọ́n lónìí oríṣiríṣi ẹbọ ló ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́bọ tó ń bu ẹlẹ́bọ èèyàn kan òun lọ sọ́ṣun òṣogbo ó ń pe òṣogbo èèyàn kan òun bọ ọbàtálá èèyàn kan ó ń bògún ṣùgbọ́n èèyàn kan òun bọ àlùjẹ̀nu tiẹ̀ èèyàn kan ń bọ ṣéwù rẹ̀ fọ́tò ṣéwù ni ó gbé kọ́lé yóò gbà pé kí ni àwọn ẹni ọlọ́run ni àwọn tí ó mọ protect òun ni yóò gbé sápò kò sí yàtọ̀ láàrin òun àtẹni tó ń bọ ọ̀ṣun òṣogbo àtẹni tó ń bọ ọbàtálá ìkẹ́kẹ́ náà gbogbo wọn torí pé kí ni ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba nìkíní kejì wọn ló gbẹ́mi lé ṣùgbọ́n àwọn yàn kan pé ah, ẹ̀bọ tiẹ̀ ti wá pọ̀ gan àwọn ẹlẹ́bọ yìí ẹni tó ń pe ṣéwù àbó ń forúkọ àlùjọ̀nù kan ẹlẹ́bọ lòun náà ọlọ́run bá ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam fala tad'u ma allah ó gbọ́dọ̀ pé papọ̀ mọ́ ọlọ́run ọba ilahan akhara nǹkan mi fatakuna minal mu'adhabin tó bá ṣe àfihàn jẹ́ walakọ̀dí wíhíyà iléikà wa ilẹ̀ lẹ́dínà min kọ́blíkà ọlọ́ni a fún rẹ̀ muhammad bá ṣe sọ fún àwọn anábì tó ṣíwájú ẹ̀ lẹ́yìn aṣarakta tó bá orogún pọ̀ mọ́ ọlọ́wọ́ bá lẹ́yà àbọ̀tọ́ náà àmàlù iṣẹ́ tó ṣe òfin gbogbo ẹ̀ wọ́lá takun náà nàmì alkhasirin ó dẹ̀ mọ bẹ́nu àìní òfò ọlọ́wọ́ bó ti jó ànábì sọlá sálám tó bó ti mọ̀ pé kí ni kò ní ṣe ṣùgbọ́n nǹkan yẹn mẹ́sẹ̀jì yẹn fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni iṣẹ́ ẹyọ kan lásán báyìí ẹbọ ẹyọ kan ó lè ba gbogbo ṣe yẹn tí yẹn ti ṣe ó lè ba gbogbo ẹ̀ jẹ́ ló fi jẹ́ pé abọ̀rọ̀ mọ́ ṣọ́ra wa ní gbogbo orú àwọn nǹkan báyìí sọ àwa mùsùlùmí in ò bá fi mú wa ní victory ó túmọ̀ sí pé a fulfil side titi wa ni ọlọ́wọ́n ọba kò rẹ̀ ń tijú láti yẹ̀yẹ́ àwọn èèyàn tí ò bá fulfil ní tó yẹ kó fulfil in fact ni ó lè fi àwọn tán jẹ́ kéfèrí jù wọn lọ kó fi fìyà jẹ wọn bí àwọn ọmọ israẹli ni àwọn ọmọ lẹ́yìn anabi musa alayhisalatu wasalam ìgbà tán gbúrí kúrò bí òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba mú kéfèrí tó ju tí wọ́n lọ ó fi fìyà jẹ wọn nebuchadnezzar nínú tán lára àwọn tán fi ìyà jẹ àwọn nasọ́ra ni tó mọ́ jẹ́ pé nebukadnezar ìran àwọn ẹlẹ́bọ paraku lòun jẹ ṣùgbọ́n wọ̀lú àwọn ọmọ israeli ó wọ jerusalem ó dẹ̀ pa wọn papòpa ó wọlé wọn tó mọ́ jẹ́ pé kí ni àwọn claim pa wọn súnmọ́ lọ ṣùgbọ́n in agreement wọn pẹ̀lú ọlọ́wọ́n bá wọn fòfin ilẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ fún wa nínú sọ́ràtù ìsra so eléyìí sọ fún wa ìpè àwọn tán bá tó bá dúró déédéé tí ìjọ mùsùlùmí bá dúró déédéé ọlọ́wọ́n bá ní iná lọ yóò àfi àlìlẹ̀ dínà àmàlù òun ọlọ́wọ́n bó mọ̀ dìfẹ́ǹdì wọn òun mọ̀ protect wọn òun mọ̀ kún wọn lọ́wọ́ àwọn kẹfẹ́rẹ́ onílé borí wọn iná lọ àlàyé ìbò kúlà kàwáánì kàfò gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kàwáánì tí wọ́n jẹ́ oníjàmbá ọlọ́run bá lóun ò nífẹ̀ẹ́ wọn wàmọ́nú wàlúkà ìtàlẹ̀ oníjàmbá oníjàmbá lẹ́yìn tó ṣe pé ọ̀tọ́ ní tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe ọ̀tọ́ ní tí ó máa ṣe èyí tí è dúpẹ́ fún ọlọ́wọ́n bá pẹ̀lú oore tọ́lọ́wọ́n bá ṣe fún ìdàkejì tí ọlọ́wọ́n bá pa aláṣẹ ni ó máa ṣe èèyàn ọlọ́wọ́n bá fún lẹ́mí gúngún ó di ọmọ 50 kìíní kan láyé èyí tí è máa múra sí ìsìn lọ́wọ́n ọba yóò wá rántí pé ẹ kó máàkì ẹ̀ yẹ kó máàkì ẹ̀ yóò wá ṣe kí ni yóò wá tó ṣe ọtí kalẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ àrùdùbìlà ọlọ́wọ́n bá fún ẹlẹ́mi gúngùn ọtí lè wá máàkì ẹ̀ ṣé òun dúpẹ́ fún ọlọ́wọ́n bá ní àbóǹṣe ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní ayọ́ lẹ́dí iná amánu mú pẹ̀lú olùgbàgbọ́ òdodo iná malhamru walmaisu walansọ́bọ̀ alazam rismin amalisho itan fashtanibu ọlọ́wọ́n ní ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ̀gbin ní ìdọ̀tí ní iṣẹ́ ìṣúni ẹ̀ sí i ẹni tó pé rẹ̀ ní mùsùlùmí olóhùn máàkì ẹ̀ òun pé fifty kìíní kan láyé òun pé sixty kìíní kan láyé òun pé eighty kìíní kan láyé yóò wá tó tébù kalẹ̀ ọtí ó mọ lọ rẹ́kẹrẹ́kẹ́ yóò tún ṣe kìíní yóò tún prepare grand fáwọn tó fẹ́ jó obìnrin àtọkùnrin tí ó mọ fìdí lùdí eléyìí báwo la ṣe fẹ́ ṣàlàyé eléyìí abáwonú alukur'an ṣé ara ẹ̀sìn ni ká máa báyàwó níyàwó jó sára ẹ̀sìn ni ṣé ààrẹ ẹ̀sìn ní kánà ọmú tí ṣùgbọ́n tó ń fẹ́ fi ṣe kí ni tó fẹ́ fi máàkì ẹnu tí káràǹbání rẹ̀ ó bá tún wá ṣe kí ni tí ó bá tún máa yẹ̀yẹ́ ààrẹ yóò wá ní kí ni òun dúpẹ́ fọlọ́hún pé òun pé èjì báyìí láyé irú èèyàn bẹ́ẹ̀ tí ó yẹ kó lékún ní ìsúnmọ́ ọlọ́wọ́n ọba tí ó bá ń kírun déédéé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó rí pé kí ni òun kírun déédéé torí pé ikú nìyí kò sígbà tí ò lè dé ẹlòmí ó tán rẹ̀ ó ní ẹ pé àwọn ah, fóun ní clean bill of health ní wọn lòun wà òkè gbogbo test tó ń ṣe wọn ní kò sí problem ah, kí ló kan lọ́n pẹ̀lú yẹn ìdájá ajalukum láyé stakhiru na sa'atan wàlẹ̀ stakdimun tásìkò tọ́lọ́ ń kọ fún kálukú bá tó ìṣẹ́jú kan ò lè lékún bẹ́ẹ̀ ni kò lè dínkù ẹ àwọn dókítà mọ̀ ló wà òkè ẹ dókítà sọ tí ẹ ní àsìkò tọ́lọ́ wọn bá kọ kalẹ̀ fún kálukú nìyí ó ti ń bẹ lákọọ́lẹ̀ kò sí nǹkan kan tó lè yí padà ṣùgbọ́n kí lè ń kálukú wá kí là á fi pàdé ọlọ́wọ́n ọba òun ni tó máa ta pẹ̀lú pọ́lọ́wọ́n ọba ń so eléyìí náà àwọn èèyàn ṣì ń múra ara kúrò ń bẹ̀ náà ni àwọn èèyàn wọ́n múra ara níbi àwọn nǹkan tí ò dáa ọlọ́wọ́n bá sọ fún wa pé wa iná dára àkírà tàlà iye alhayawa alkiyama gankan ni ṣẹ̀mí láwùkanu yà àlàmú tó bá ṣe pàwọn èèyàn mọ̀ ni ṣùgbọ́n a máa lo ayé bíbà tá a máa bẹ́ẹ̀ lọ gbére ẹnì kọ̀ọ̀kan wá ti ń wo ń tá a ṣe in the next one year nísìn àti pé mo fẹ́ ṣe báyìí tí n bá ṣe lè dà kò sẹ́ni tó lè garanti ipò òun ó dọ̀la kódà kò sẹ́ni tó lè garanti pé òun ó di ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú kan so n tó yẹ wá òun ni ká padà sọ́dọ̀ ọlọ́wọ́ba ká súnmọ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ká má jẹ́ kí àwọn ọ̀rẹ́ burúkú àwọn tán ti kó sí páńpẹ́ ṣọ̀ìtọ́n ká mọ́ jẹ́ kan influence wa so eléyìí pàtàkì púpọ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lòun ò nífẹ̀ẹ́ gbogbo oníjàmbá kawan àwọn tó ń jàmbá ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ó ládéhùn tá a ṣe nígbà tá a ń bẹ ní bàrá àdí bàbá wa adam alayhi salatu salam ọlọ́wọ́ba subhanahu wa ta'ala orí fẹ́ sílẹ̀ yìí وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ọlọ́run nígbà tó mú níbi bàrá di àwọn bàbá wa wàṣádàm aláǹfóṣe òun wá jáde òun wá ń fi wá jẹ́rìí lórí ara wa aláṣùbí ọ̀rọ̀ bíkó ṣé mi kọ́ mo dá yín ló yẹ kẹ́ sìn ni kọ́ọ̀lù bala ọlọ́run ni wọ́n ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ọba ló yẹ ká sìn wọ́n ló dá wa an takuru yawma alqiyamati inna kunna nada ghafilin ọlọ́run ni mo ṣe léyìí fún yín tó bá jọ́ngbìn ní alkiyama kẹ́ ẹ má sọ wípé àwọn ọmọ ń pè léyìí àwọn takuru iná máa ṣẹ́ka àbáwò dàbí kabul àbí kẹ́ ẹ sọ wípé kí ni àwọn bàbá wa so eléyìí ó ń sọ fún wa àdéhùn tá a ní pẹ̀lú ọba káwá jàǹbá àdéhùn eléyìí kò ń ṣe nǹkan tí ó dáa kò ń ṣe nǹkan tó pọ́n wálé ọlọ́wọ́n bá lóhun ò nífẹ̀ẹ́ khawarin kafur ẹni jàǹbá bákan náà kafurin ẹni tó jẹ́ aláìmoore ẹni tí ò moore òun lẹni tó ṣe wípé ọlọ́wọ́n bá subhana wa ta'ala mú jáde nínú ìyá rẹ̀ lẹni tó ṣe wípé kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò rí na bẹ́ẹ̀ ni kò ní làákàyè ṣùgbọ́n ọlọ́wọ́n bá ó fún wa ń làákàyè ó fún wa ní ìkápá àti sọ̀rọ̀ ó fún wa létí àti gbọ́rọ̀ ó fún wa lójú àti ríná ọlọ́run ọba ní kíni la'allakum tashkurun nítorí kẹlẹ́ bá dúpẹ́ fún ọlọ́run ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn òun ni ò dúpẹ́ fún ọlọ́run ọba ẹlòmíà ó pẹ́ báwọn èèyàn ṣe ń ṣe ni à mọ́tẹ̀láwọ̀ èèyàn ọlọ́run ọba ní wọ́n ń tòtí àkàrà máa ń fi láàrùjì ànábì ọlọ́run ọba sọ yìí fún tó bá tẹ̀lé ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ tó ń ṣe yóò ló kà sẹ́bìlì là wọ́n sọ ẹnu kú lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní wọ́n sọ ẹnu kú lójú ọ̀nà ọlọ́wọ́ bá torí pé àfáà míì tí ò bá dúó déédéé dáadáa tó wá ń wo táwọn èèyàn ń lọ òun ló fẹ́ tẹ̀lé wọn yóò ní ká má rí tèmi sọ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ fún ànábì tó bá tẹ̀lé ọgọ̀rọ̀ àwọn èèyàn wọ́n á sọ ẹnu ni o nínú ayé mi ọlọ́ni wá dúlá ó tẹ̀kì fòrú nǹkan máa káfọ̀rú in tó wùn wọn ní kẹ́yìn náà di kẹfìrí báwọn náà ṣe jẹ́ kẹfìrí fatakù ń sáwà sọ́dà gbogbo yóò jọ wà níbi compromise so táwọn náà lè compromise pẹ̀lú yín sọ́dà jẹ́ pé ẹni tẹ̀sí yé àwọn yẹn lè máa wò ni wọ́n lè máa wò pọ́ dẹ̀ ni kó mọ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba tóun ò ń ṣe wèrè ní wọ́n pa náà bí ṣùgbọ́n kí yẹn dúró dáadáa torí pé wọ́n iná dára láàkìrà tàlà ayé alhayawan ìṣẹ̀mí alkiyama gangan ni ìṣẹ̀mí eléyìí tá à ń ṣe yìí òpin ẹ̀ wọ́n lé àbá tó lọ ẹni ó lo one hundred and forty years láyé ó lo two hundred years láyé òpin ẹ̀ náà nù kò sẹ́ni tó ṣe pé yóò máa bẹ lọ gbére nínú gbogbo wa ni ọ̀kọ̀ọ̀kan náà làá máa yọsẹ̀ kọ́lọ́mọba subhana wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kò fún wa ní imani kò fẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك